كنت فأمر بالجميل ولا تخشى سوى الله من قاس ومن دان إن الجهاد لا هو وأفضلها كلام حق لذي جور وسلطان كلام حق لذي جور وسلطان قال الله قال الرسول ذاك ديدننا لا قال غيرهما إنس ولا جان لا قال غيرهما إنس ولا جان ọlọ́run ló wí ànábì ló ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 anabi wa ni baba ti jí sallallahu alayhi wa sallam anabi wa ni kama wípé alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur. alhamdulillahi rabbil alamin ala. in'amihi. in'amihi bibaqa'i ruhi fil jasadi. بقاء الروح في الجسد ọlọ́run wá jí ààrẹ láàárọ̀ yìí àtọ́kọ́lọ́dọ̀ ọlọ́run náà àwa la sì jí ire ẹni tó jí kàbàkàbà tó jẹ́ pé ìdí ẹ̀sìn lọ́lọ́run ní kó jí sí ẹlòmíì sọ̀rọ̀ àdàbà ní mùsùlùmí yóò sì jí sí kèfèrí láàárọ̀ yìí kò sí bírà tí ò sí lọ́dọ̀ ọlọ́run kò sára tí èdè àwọn ní kan jò ní ó ṣe birthday ìgbọ́dọ̀ lọ́wọ́ ìjọ tó o ṣe islam di eighty five years jama tí èèyàn bá gbọ́ nǹkan kan kí ọmọ pé òsì o torí pọ́lọ́hún fi kàn wá ní o èèyàn wà lè máa fi bẹ lọ́wọ́ ọlọ́run àṣírí báyìí tún bẹ lọ́dọ̀ rẹ mọ́jọ́ kàn wá o kéèyàn kúkú wá kún kékeré kó sì lọ pàdé ọlọ́run dáadáa kọ́ wá dájú kọ́ dàgbà kọ́ wọ náà lọ eighty five ìjọ́ra làwọn á declare pé òun ṣe ìsìláàmù mọ́ ọlọ́run dákun abẹ́ mọ́jẹ́ òrò ọba wa o ọlọ́kọ́ sàánú gbogbo wa jíta jíta wá sí di ẹ̀sìn àti jíire lóde ọlọ́dàkùn ọ̀sán rí ọlọ́njọ́ pọ̀ wa ìrọ̀lẹ́ rí ọlọ́njọ́ ọ̀rọ̀ fún wa alẹ́ rí ojú rí mọ́ wa bẹ́ẹ̀ ni kọ́lọ́wọ́ fún wa ọlọ́kùn nìkan lọ́lágbára láti ṣe bẹ́ẹ̀ ibi tọ́lọ́ sí ọ̀rọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى àkọ́kọ́ àwọn àfa àkọ́kọ́ asákèésí dáadáa nínú àdéhìí tá a nàbí wá pé sábì isma rabbika tẹ̀rí o kìrá àtúwá tuzilu lè bá wá síra kìrá àtúwá ẹni tí ẹ̀yin bá máa dà láàmú tí jẹ̀díjẹ̀dí máa dà láàmú tí bá ń ké sábì dáadáa ẹ̀yin náà lọ سبح اسم ربك الأعلى قراءتها أيوة كوين قراءتها قراءتها تزيل البواسرة تزيل البواسرة البواسرة جدي جدي نجبي البواسرة انت ما دا لا ملين باي وانت من كسب بلادا آآ آه. kò ní gbúrò rẹ̀ àwọn èèyàn tó wá wípé èmi làgbo jẹ̀díjẹ̀dí èmi wọn náà mo lè wá ń ṣe sẹ́bi ìsìnmọ̀ rọ̀ bí kàlá àlà. sàbí ìsìnmọ̀ rọ̀ bí kàlá àlà. bẹ́ẹ̀ ni mi ò wá ké torí ọlọ́run ìsìn yóò wá lọ ké torí a oògùn jẹ̀dí wọ́n ti dà. alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada. anábì ló prescribe well I let the í strike ẹ̀ o níta lè bá sọ ọ̀rọ̀ ni o kíra àtúwà àtúnzí lè bá wá síra alìbá wá síra jẹ̀díjẹ̀dí ní jẹ́bẹ̀ alìbá wá síra ẹgbẹ́ dókítà alẹ́bi bá ti prescribe nǹkan pé ẹgbẹ́ wíwá yìí alẹ́bi ni a ṣé jíjẹ mímu ló le fún yín alẹ́bi ni kò ní le mọ́ kí láwàá ṣe alẹ́bi ni máa rí pòun dé mọ́sálásí ní ìdájí lásùbà òun láàrin ìgbà tí wọ́n bá pè irun kó tó di pé wọ́n ṣe ìkọ́ mọ̀ láàrin ìgbà tó bá pé irun kejì kún tó ṣe ìkọ́mọ̀ wá máa pé subhanallahi wa bihamdihi subhanallahi alazim astaghfirullah ọgọ́rùn arẹ́bí ní tó bá ń wítọ́ bá ń lé mítọ̀ pẹ̀lú rẹ̀ kò ní lè mọ́ pé àtijọ́ àti múná ẹ̀mí kòkó lówó bí dámáàkì kòkó lówó bí Dangote o bọ́lọ̀ bá fẹ́ nìyí o àmọ́ ká pé jíjẹ mímu ìrọ̀rùn ṣé bí dámáàkì bí Dangote náà owó náà wàhálà náà ni mo ò ní lè sùn lọ́sàn mo ò ní lè sùn lóru àwọn tálíkà ń sùn àìlóògùn táàfi sùn tiwa lọ́lẹ́kẹ̀rú bá ti balẹ̀ báyìí bí ọlọ́run èé ṣe bẹ́ẹ̀ kìí salábòsí kìí salábòsí ẹni tí ó bá bára rẹ̀ bí àbòsí olóbo rẹ̀ sí nítorí kan fáwọn èèyàn pé ó ṣe mọ ìyàwó lápò lọ rámà sùkú lá èèyàn oníjèrè ọmọ nǹkan àkòsí mẹ́tò ọlọ́run ọlọ́run tí òjò ẹ̀yẹ́ lọ private ní ìtàbí òkú sórí ilé láyé mi ẹ̀gbọ́ ebi náà là ń ké bọ̀ láti jẹjọ mu ọlọ́ni ọwà ọlọ́run pera rẹ̀ ní onídéédé oní ó sì sọ pé ká gbowó èlé ọ̀dà oní ọwà tí ẹ̀ lọ bí ká lọ gbowó èlé torí pa fẹ́ràn máa ń lè wé kò ní síbẹ̀ àìmọ̀ ọba ara ọmọ níbọ̀ mi tẹ̀bá ní skul ti ń lọ náà lómi filẹ̀ jẹ̀rú tẹ̀bá ní skul tọmọ níbọ̀ mi ń lọ kíní kan ni àwọn èbó ní kọ́ wọn àti kí tó wà ní èbó ń tẹ́wọ́ ọlọ́ọ̀ni sì ń pè èyí ó lówó lọ́ba èyí ó wí pé nǹkan báyìí lówó fi sí ọlọ́wọ́ sì dàgbà bòmí yorùbá wá fún lóko àgbànáwó àgbànákọ́ gbọ́ ibi tọ́lọ̀ ní ọ̀nà sí ọ̀nà sí wù kọ́lọ̀ jẹ́ àmà náà ibi tọ́ dáa kámọ́bà tó sórí ibú torí ètò àtọ́bá jẹ́ ìrìn àkíyà wọn ni wọ́n bí olówó léèrè àìnà ibo ló ti fíìmù kìtà sábà ògbóló tí lówó rẹ̀ wà àìdá papa aláàmà ọ̀pọ̀ ògbóló wà tó náà sí kéèsì méjì ní tolówó ní ògbé àti àmà wọn ní bí ẹ ní mímọ̀ pé gbóló ti rí mà èèyàn máa fẹ́ wà kọ̀dọ̀ wá ń tọ́ fi ní gbóló lo ìmọ̀ sí lókùtọ́ lọ́wọ́ bí alálàáfíà àwọn ẹbí pé gbóló ti lálàáfíà ọlọ́ Allahumma anta salam wa minka salam àbí alálàáfíà kéèyàn ní àlàáfíà kálàáfíà náà kó lò ó bó wá sí wá lò tó wá jẹ́ ògbìn àti àmọ́ ọlọ́run ní bí pé bó ti rá àlàáfíà ó ti pàpá àlàáfíà yìí ti fi kankan wá jọ̀dọ̀ náà lọ lo àlàáfíà rẹ̀ sí ni bí mo mo ní ká obìnrin kò sì yóò bí bolo làlàáfíà rẹ sínú kéde pé bolo ti lálàáfíà amólówó bolo ti rówó tó bá ṣe gbáà ibi tó ti rówó tó sírò rẹ̀ pé kọ̀tẹ́là ní China ah olówó ọmọ ìdààmú jọ gbé rẹ̀ kí á mọ̀ ẹ bí ṣe ń gbogbo akásì ní o àbí ọmọ gbogbo tó bá jọ gbé kí á mọ̀ kò ní wà kó sọ pé ilé àwọn alákọ̀ọ́ kálukú ọmọ dọ́jì nípa property tó nílé àbí wọn ní rántí èyí o sẹ́wọ̀n pé kálukú náà EFCC táyé sẹ́wọ̀n pé kálukú náà fẹ́ sọ bí tó fi nǹkan sí mọ́ yọ̀ọ́yà kó sákàǹtì àbúrò rẹ̀ èyí wọn bá kó lọ ẹlòmí òkó sákàǹtì àná rẹ̀ ẹlòmí òkó sákàǹtì ọmọ ọ̀dọ̀ àpèjúwe ọ̀run náà ló fa sẹ́wọ̀n tá ni ọ̀fẹ́ kọ́ mọ̀ kó lòó ní ilé tó wà ní Toronto ìjọba àbí Allahu Akbar wọ́n wà mọ́ fókọ àwọn ìyàwó wọn ókọ àwọn àna wọn wọ́n bá wá fi ra property àbí wọ́n ń tọ́jì fún ìjọba ayélufa torí ìyà tó lè tìbẹ̀ yọ pé ah ẹwọ tójú mẹ́ná rí nìsí wọ́n ló nìkan kó fóònù ẹmọ ẹgbọ́nà sáyé ìná yíyà dáàrù yíyà dáàrù afáàdíjẹ́ ìṣesífà ayé fún ọ yíyà dáàrù Darul Azab wal Qada. Ah, ah. Wa darul Fana'i wa darul Ghiyar. Ọlọ́mọ kan inni adhakat abkat. ayé la fa ròyìn o. wa inni ahasanat asat. sọfẹ kú wa inni adalat yawma fasawfa tajuru. وإن أعدلت يوما فسوف تجوز ẹ jẹ́ kí n dẹ́bíyèsí díẹ̀ àfààní ìyá dáàrú. ìyá dáàrú. àfààní sáyé náà lọ ń wá tó bá wọ. ìyá dáàrú. ayé táwa nù rẹ yìí. dáàrú lè àdá wálé kọ̀dá. àfààní dáàrú lè àdá ilé ẹ̀gbin ọwọ́ tó ní wálé kọ̀dá àwọn àfààní ẹ̀yà ayé náà láyé fi máa lé wọn dáàrọ̀lẹ́ àdáwọ̀ alùkọ̀dá. alùkọ̀dá bá mi ipe ojú ní jẹ́bẹ̀ alùkọ̀dá ẹ wo tá a fà fàyè wí alùkọ̀dá ìpín alùkọ̀dá ẹ̀yin náà wí bẹ́ẹ̀. alùkọ̀dá kí ẹ má mọ kéwú jáde alùkọ̀dá ìpín wọn pé wo alùkọ̀dá mọ̀ nbẹ lójú ẹ má wí bẹ́ẹ̀ láti sinmi pé alùkọ̀dá ìyá wọn máa yọ alùkọ̀dá ojú ọmọ olóòpè kọ̀dá alùkọ̀dá lójú ọmọ tó ń pè ìpín ní jẹ́bẹ̀ẹ́ àǹfààní kí ọmọ gbọ́ wà sínú sẹ́rí inú tí ó gbọ́ mọ̀ pé a bí ò tí bí ò tí ìdá fẹ́lẹ̀ yọ padà dá ọ̀rọ̀ Ọlọ́run ní takò kò ní ẹ̀mí rẹ̀ onímọ̀ takò ọ̀rọ̀ Ọlọ́run ṣètánì tí ṣètánì bá kọ́lé tọ́bẹ́ tí ṣètánì bá ráàyè tó yọ pálọ̀ yọ sitin rúùmù yọ kíchìnì sínú gbáyè yẹn ọ̀rọ̀ Ọlọ́run ní òkòrìyà ó ń pe irun kan ní takisha irun mi ní jùlúdù lẹ́bí ilẹ̀ bí irun ṣe pọ̀ tó lára wa ìgágá ẹyọ kan náà rí ẹni tí ó bá sí lára rẹ̀ ó sorí bu irun dúó gbóore irun dúó gba oore kò sí dúó gbóore kankan gbọ́rọ̀ náà lọ èyí tó bá ṣe dédé ara rẹ̀ bẹ̀rẹ̀ kó lò bẹ̀rẹ̀ èyí tó bá kó kọ́ lọ fàbóníkì sí kọ́lá kẹrù sí àbínú ọmọ bínú síta ni sọba tó dá ọ láti inú omi omi ìwọ Abubakar ní Eh, ó ní ẹ̀mọ́ eh, Abubakar radiyallahu ta'ala anhu ó lè eh, mọ́ tẹ̀mí èfi ṣe fáàrí ni wọ́n ní kéne ó lè mi tí mo jáde nínú ẹ̀gbin lọ́nà méjì ààyè ẹ̀gbin lọ́nà méjì wọ́n wá ní kó sì bàyánù ó ní ibi tí mo ti jáde lọ́dọ̀ bá mi ẹ̀gbin kì í jáde ní ìtọ̀ kì í jáde ń bẹ̀ ibi mo tún jáde sí lọ́dọ̀ ìyá mi náà ẹ̀gbin náà kọ́ ni tó máa jáde ń bẹ̀ ní kí ni fáàrí ẹni tí Ọlọ́run mú jáde láti ọ̀nà ẹ̀gbin méjì kí lọ́ọ́ fẹ́ mọ́ fi ṣe fáàrí sọ́lọ́run فلينظر الإنسان مما خلق خلق مما عند أفق يخرج يخرج من بين الصلب والترائب إنه على رجعه ọlọ́wọ́ akíkọ̀ wa fún akẹ́ ṣe bí wọ́n bá rí ní ọ̀rọ̀ lè yẹjú ọ̀ ń ni. fàlẹ́ àǹdọ́rẹ̀ lẹ́yìn sàánú ẹ̀ máa kó lè. má para rẹ ayé ọmọ jáde lọ irú owó bí tó ti jáde mi ibi ibi ọlọ́wọ́ ẹ̀kọ́ ní kò má jẹ́ má jọba má jẹ́ fáàrí wa kọ́ ọ̀ ọba àdébí adáma àbọ̀ ọba ara wa àzá ilé ayé tà lè àzá ilé yẹyẹ ni. ìyá dáàrú hmm. dáàrú lé àzá àwọn àdìkọ̀ dáa. àbárí dáàrú lè àzá ilé gbogbo ń dáàbẹ́ wọ́n bẹ́ẹ̀ sí báyìí wọ́n bẹ́ẹ̀ sí báyìí àzá ni yẹyẹ ló kójọ wà lọ́kọ̀ dá tó bá yọ bẹ́ẹ̀ kí á mọ̀ yọ rọrùn fúnra fún mi kọ́ gba àwọn jáde kólówó tó wà nìbẹ̀rù àtàyà níjà ìjàmọ́ lòfin sámìlì kìyàtì nàfà kùràkùrà lówú bẹ́ẹ̀ ó ní àtàyà ìjà ìjàmọ́lù fi samuel khiyat samuel khiyat ihò abẹ́rẹ́ ní jẹ́bẹ̀ ihò àti máwàndì abẹ́rẹ́ tá a mọ́ kò wúbọ̀ ìpa abẹ́rẹ́ sọ bóòrà kúnmí ó ṣe wá ẹwú ni ẹwú kùránì ó ní yọ rọrùn kí làkúnmí ọba ihò abẹ́rẹ́ jáde sódì kejì ju kó lówó wà nìjọ́nà rẹ̀ lókun lọ́kì àmọ́ oúnjẹ tó ń siwọ́ sí oúnjẹ táwọn kan ò ní jẹ lòun siwọ́ sí ní tẹ́lẹ̀ bí ó túnmọ̀ sí fáàrí pé ìtajà mi ń jẹ ti tún sọ ń tájá mi ń jẹ owó tájá mi ń ná mo náà owó tájá tí ọ̀yọ́ máa sọ ọlọ́mọsàkẹ́ àgbà kan wọ́n ní olówó kan pẹ̀lú tó bá wà pẹ̀lú àwọn kò ní ṣìṣe àwọn ni o ilé náà wà buhaya wà wù pé ilé ọ̀nà wo ilé ni òun dáná wọn mọ̀ tó bá wọn òun tó lágbára kó wọ́n kọjú ní títa ni òfin wá ní ìdá oró náà tọ́lọ̀ ti parí ẹ̀ ebi lè bá ti ẹ òwú ọ náà mọ́ ilé tí wọn náà kọ́ tó jọ lójú kò ní wú ọmọ rẹ bí ó sì máa lọnu nemesis is real bàbá wa akẹ́ọ́lá ní ìsinmi ògbélé bàbá wọn aláàjì mùnílù ní ìsinmi ògbélé bàbá wọn bàbá wọn padà ní ìsinmi ògbélé bàbá wọn ọmọ tí máa ń bá ń gbélé ní ìsinmi máa ń bá ní ìjì ẹ̀yìn bí bá ti lọ wọn agbélé wọn ọ̀rọ̀ ìdíje àwọn abóse kọ́ mọ́sáàsì kò tó kú láyé tí ó sẹ́kù àkọ́kọ́ lè ké kò sí mójúkó bẹ́ẹ̀ ọkọ̀ ó mójúkó bẹ́ẹ̀ ni ó pé tọ́ ọlọ́run ètí mo fẹ́ lọ bá rè áà ah! wọ́n wá pé àwọn èèyàn kan wá wọ́n wá yí kó lè rẹ̀ báyìí wọ́n wá ní wọ́n bá lọ àbí kí wọ́n bá pè rẹ̀ ó tèlò wà sọ ibùdó dárí tátà ní àdìjẹ́mọ̀dì fóònù mo wá wọn ò sí sí ọjọ́ tètè yá ṣe wíìlì pé ìtẹ́lẹ̀ ẹgbẹ́ mi lọ ní bá kú tó ń bá àwọn ọmọ ọlọ́run sì tún fún ní ọmọ ibi tí ọ̀dá wọn lọ́rùn ọmọ wọ́n ti ta létí wọn pé sáré bẹ̀rẹ̀ sébi gidi ni sáré wà ní ọmọ táwọn tọ́ra dé tọ́ ẹ̀nà ètùtù ẹ̀wà mọ̀ pé àwọn àti sáré bẹ̀rẹ̀ ẹwọ́ fi tẹ́lọ lè rún bàbá tó nílé wọn ìjọ ọgbẹ́sẹ̀ lé property kan ọ̀sàkọ̀lé wọ́n ní lágbájá náà kọ́lé sọ ibùdá àdìtàtà àdìmọ̀dì fúnnu wọ́n wà lọ wábì kan àwọn ọmọ àtúmọ̀ jẹ láàrin ara wọn ẹmọ́gbẹ́bẹ̀ ẹmọ́gbẹ́bẹ̀ ìwò kí ń lo nígbà tó tiẹ̀ lọ skul nígbà ọ̀kan ọmọ pípẹ́ ẹ̀yẹ wúlò fún sọ́ọ̀bù lọ́jọ́ iwájú àlàìlà ìlẹ̀ wọn ò tó gbọ́dọ̀ sí ọ́nù ilé òtún òkú rẹ̀ tó dòkú ẹlẹ́bọ̀nù tó bá tó tẹ̀ sí ọ́nù yàrá mo ò tún gbọ́dọ̀ pọ́n lẹ́lẹ́ sáré rẹ lórí ànábì ló wí bẹ́ẹ̀ sáwù sáwù ànábì wí sáwù lùkùbúra ẹlẹ́bù sáré ìmọ́lẹ̀ẹ́lẹ̀ ẹlẹ́bù sáré ìmọ́lẹ̀ẹ́lẹ̀ pé kọ̀ọ̀kan sórí sáré gbàbàjáde láyé ní kíníkan kíníkan two thousand and ninety àti kí tó wà ní kí ni ìwà ka àwọn bẹ̀rẹ̀ kàwọn níjọ́ ah, Allahu Akbar wọ́n ní ìjọ tí wọ́n ń gbé yàwó Fatima ọmọ ànábì ni o. tí wọ́n gbé tí abala lè sin ìyá Fatima àbúdárì ah, àlìgèfárì ni ni wọ́n pé ìwọ́lẹ̀ àlejò ńlá lọ gbà lónìí ah, ojúlówó ọmọ ọmọ àdẹ́bì ìyá Hasan ìyá Hussein ah, ìyàwó Ali ìyàwó kéka ilẹ̀ ní kò sí jẹ́ tó lọ́dọ̀ mi dáadáa so ọlọ́dà kan gbogbo wa wa. ọlọ́run kò fẹ́rí ti gbogbo wa kádàrá tàbá bọ́ jẹjọ wọ́n ní kí ní jẹ́ kádàrá wà fà wọ́n wá fà mára lọ́lọ́ wọ́n ní tí jẹ́ kádàrá ní òpin ìgbìyànjú nígbàtí yẹn sá sá sá sá sá sá sá ibi tó bára rẹ̀ o mọ́làfà tẹ́sẹ̀ o kádàrá nù èyẹ́ ti mọ̀ pé ah àti kí n rí lé kọ́sẹ́lẹ́bù lẹ́yìn abálálùbọ́sà àbínú bódìjà ó sì gbìyànjú bẹ́ẹ̀ ọkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó ní òní projection ọgbà pé ọ ọba ti project kalẹ̀ ó wá gbìyànjú lóòótọ́ ó sì gbìyànjú ọkẹ́kọ̀ọ́ kíkéwú ní òkè ọyẹjú bí wèé ní ọkà ọyẹjú bí sẹ́ni ọkọ̀ yẹjú ọlọ́ni ọmọ ṣe ó tún èèyàn bẹ́ẹ̀ bá rìn ń gbọ́ lọ́wọ́ padà sílẹ̀ fún tó bá pé èmi kàkà tó bá fi kọ́lé sórídò ọ̀yà ní kọ́lé ní kò ní kọ́lé nù o torí tí jẹ́ kádàrá òpè gbìyànjú ni sábì isma rabbika àlá ọlọ́wọ́ bẹ̀rẹ̀ súrà yìí pẹ̀lú pé ọkọ̀ síbi tó gbọ́dọ̀ bára rẹ ó gbọ́ bára rẹ mi pé ń tọ́ fẹ́ jẹ lórí jẹ ọgbọ́dọ̀ mọ́yìn mi tó bá bá rẹ̀ bí pé ọfẹ́ jẹ òrí jẹ ọgbọ̀rọ̀ báyìí mú ọlọ́fẹ́ sọ̀rọ̀ kádàrá ọwọ́ akọ́kọ́ sọ̀rọ̀ yèmí ní o ibikíbi bá rí mọ já ọ sí olóòlù èbó fá ọba yèmí ni kò sí ní rí o ọkàwé òtí rí ni ọ̀rọ̀ kálí àwọn fẹ́ẹ́ sọ ọwọ́ akọ sábì yìí sí màrọ̀ bí kálí àlà ọ gbọ́dọ̀ mọ bó ṣe máa yin ọba rẹ àlà ọba tí ò sí ń tọ́ gaba alẹ́ àlà superlative ni àfùdọ́lù ọba tí ò sí ń tó tò tó jẹ́ pé òun lọ́ mọ òun lọ́ mọ tó rí tó fi ń ṣe ọbí ṣe ń ṣe ọ̀hún ìwọ ń roba kan òun roba mi ìka ò sí níṣẹ́ àfi tí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ẹ mọ̀ rò pé ah, ó sùọ̀ kékeré tí ó sì ní ṣùọ́ àtọ́wáyé pọ́lọ ṣùọ́ nú ṣíṣọ́ ọlọ́run ló kù ọlọ́run wa fẹ́ kádàrá tó fẹ́ sọ wípé àbúrò padà bọ́ ẹ̀gbọ́n ọmọ padà bọ́ bàbá ìyàwó ọkọ àmọ̀ pé yóò fẹ́ gbòdì lára ẹni tó bá rò pé kà èmi lẹ́gbọ́n ah, ẹgbẹ́ mi wà yarí kàkàkílẹ̀ ni ẹ̀ di ọ kàkàkílẹ̀ ọlọ́ọ̀kọ́ mẹ́rin tó kó kọ́kọ́rọ́ lé owó lé yílé lọ ó lè jọ́ mẹ́tẹ́ gbé yẹ̀ lásàté kẹ àṣẹwẹ́dẹ́ wa mọ̀bítà nù eré omi àti kétó ni ọlọ́ọ̀lẹ́ mọ́bà àlùbáríkà sí kó jẹ́ pé wúrúwúrú tó di àṣà kan lọ́wọ́ sí náà

tó tó kó ìjẹ tí mo àwọn kan lélọ́ tó wá wọra rẹ̀ hàn báyìí tó wéjì kọ́ ọ̀tún tó wéjì kó sì tó máa máa ní ìní jáde sí wọn ọlọ́run níjó yọ jáde sóun náà mọ̀ wáyé ní sí tọ́lọ́ lọ́n báláǹsì ẹ̀ wàhálà lọ́n báláǹsì gbogbo nǹkan ló fi sọ pé alladhi ahsana kulla shay'in khalaqa ọba tó báláǹsì gbogbo tó dá ó ló báláǹsì gbogbo nǹkan iná ẹni kò sí lẹ́gbẹ̀ẹ́ ilé pọ̀jẹ́ nìkan lọ ó sì ló ń báláǹsì ẹ̀ ẹnì kan alájà àlọ́ alájà ní ìsìn ẹ̀yẹ̀ kan wíì àgbàlá bàbá jí jáde láàárọ̀ kùtùkùtù wọ́n ní kí ní sọ ló fẹ́ jí ìwù ni bàbá gbé kùn lọ́ba yìí bí wọ́n sáré kí ṣé kọ̀ wọ́n tó lè ṣe sáré bí kọ̀ wọ́n tó bí tó lè ṣe tí ó jà sí ẹ̀sẹ̀sáìsì fún nẹ́fìlà kó mẹ́rin ẹ̀sẹ̀sáìsì kan nẹ́fìlà àgbàlagbà ẹ̀sẹ̀sáìsì dá o kọ́dà nẹ́bí máa ṣe o àríyáàzọ̀ ọ̀dá o kì í sípa ní ọ̀dá ń tà sọ ni ẹni tọ́wọ́ tírẹ́láṣì láàárọ̀ kùtùkùtù tó ń sẹ̀tẹ̀sáìsì sókírun àhù ẹni ọ̀tẹ́ bá ṣẹ́ẹ̀tì àbíbísí ẹ̀sìn nìsín àhù wọ́n àmọ́ rùkú àmọ́ wọn nígbà ládá torí wọn lẹ́nu pàrọ̀ bẹ́ẹ̀ kírun déédéé rùkú rẹ̀ sì ni àhù déédéé gbígbọ́ ó kéré táwọn náà ṣe àhù àhù ẹ̀kan náà wàá tó á tíré ni wọn ọlọ́run ọmọ ètè yìí mo tún máa gbà aláwọ̀ àtúwà ọmọ àlẹ́ mi adámọ̀ ẹ̀ tó gbọ̀ pọ̀ wàláì Ah, ẹni tó gbọ́ pọ̀ nù wà lẹ́bi ádámà ayé ẹwọ ilé ló fi jẹ́ pé tá a bá kú àkí gan irú ní ẹja gan àwa mùsùlùmí tá a bá kú mùsùlùmí ègan o wàláhì mùsùlùmí ègan mùsùlùmí akírun làwọn yóò torí pé gbogbo tá à ń ṣe náà exercise ni yàtọ̀ sí pàgbà lára wà nìdẹ́lẹ̀ pẹ̀lú rẹ̀ o ọlọ́wà ní gbogbo yìí tí má tọ̀ sínú ipò lórí àwọn fẹ́yìn lóbìnrin sì ń da ẹgbẹ́ rẹ̀ kẹ́lá àmú yìí ó ti fẹ́ ó ná ẹwọ́ gbà mí gbàgbà fóònù sọ pé mi ò sí nílé ẹ̀lò ẹ̀lò bíọ́lá ẹ̀lò bíọ́lá bíọ́lá kọ́ ọ̀rẹ́ rẹ̀ ló sọ̀rọ̀ ìwọ lò sí lẹ́nu gbogbo àwọn tó gbé lẹ́pẹ́ láyé ẹ fóònù yìí lẹ́nu gbé da wọn lóòpẹ́ سبح اسم ربك الأعلى. ẹnìkan ní o ti kàwé rẹ̀ sani sati tó dé yìí o ẹnìkan ní sinmi pálíkì ó lọ tún ṣe dìgírì kan ó tún ṣe dìgírì kan mo sọ fún yín jẹjọ pé ọmọ wa ṣe fáàrí pẹ̀lú dìgírì mọ́ o pé dìgírì kiri ebi professor náà yàbí ọdẹ ọdẹ meritus gbogbo àwọn jẹ́ dìgírì mélòó pé wọ́n dìgírì mẹ́fà ọlọ́sì fún tàmú mẹ́ta lọ́dẹ dìgírì ó sì ní wọ́n mọ̀ fi abíyá tàmú mẹ́ta dìgírì hundred tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ lọ́nà tẹ̀ wọ́n á ní thermometer kan hundred degree ni ọlọ́wà ni ó níbi tó máa gbé pẹ̀lú degree rẹ o àbíyá ni ẹ̀ka bíyá òkè ayé ó ti kẹwàá wọ́n fi sí wọ́n wà yọ padà wọ́n wà yẹ wẹ̀ ó ti parí sẹ́rẹ̀ ni pẹ̀lú hundred degree. Alladhi khalaqa fasawwa. Ọlọ́run tí mo ní kẹ́ ẹ máa yìí kẹ́ ẹ máa yìí khalaqo olọ́dà ogun kan ẹ̀ ẹ́ sọ wá pẹ́ tó lè kọ́ mọ̀ fi ṣe tó bá wù. Ètí ń ṣe lù kọ̀lákọ̀ ó ní sẹ́fẹ́ òun lòun kúdà ẹwà wà náà tábà wo á sí wardrobe wa báyìí kọ́kọ́ kó lè sìkẹ́ jáde àti délé báyìí amúfìlà tó má ṣe amúbàtà tó má ṣe ẹ̀yìn ṣe o àwọn akọ́lọ́ra ayọ̀ ti yé o ọlọ́run tó sọ fún àdébì gan sọ́nàlá sáàfin ẹni tó bá tọ́lọ́ bá tẹ ìgbádùn sí láyé kọ́ gbádùn rẹ̀ kọ́dà tọ́lọ́ bá fún ẹ̀ ń gbádùn láyé tí bá tún díyà ọlọ́run sàbòsí fún rẹ̀ lọ́ba lóun ráyé sá nípa mo gàrí sá lọ́ sábà mu òun lọ́ pè sí rẹ̀ lọ́ba ń fẹsẹ̀ wọ́n ń fẹsẹ̀ rìn káàkiri mọ́tò bá gbà ọlọ́run ò pé kóun bá fún yàrá yé kéèyàn má jẹ́ kéèyàn má jẹ́ níjẹ tí ọba ẹlòmíín ló jẹ́ ni ẹ tí mo sọ fún ọ ní àfáà kí mo lè ṣe àfáà ní mọ̀mọ́ tilẹ̀kùn bẹ̀ ìṣúná mọ̀mọ́ tilẹ̀kùn bẹ̀ kì ṣe pé kọ́ mọ́ tilẹ̀kùn náà ń wí o pé ọ̀rọ̀ fáwọn tálíkà láti máa wọ̀ inú ilé eré kọ́ tálíkà gbogbo ẹ̀yin onífàárí inú ilé eré kọ́ o ó ní nìdí rẹ̀ tó ṣe tálíkà Abu Hurairah ìkánú àwọn sàbí ànábì wọ́n wá pe àpèjẹ kan wàlímà wọ́n pe wàlímà kan ibi tí wọ́n bá pè sí pé kọ́ wá jẹun níjẹ́ wàlímà kìí ṣe wàlímà kùránì nìkan ní abẹ́sẹ̀ wọ́n ní tíjẹ́ wàlímà ó ní oúnjẹ wẹ́ẹ̀dì tá a máa jẹun wàlímà náà ni oúnjẹ gbogbo àparílé àkọ adálójẹ fáwọn ìwàlímà náà ni ojú olóko ṣe wàlímà o mo wá pe wàlímà kan àbúrò ẹ̀rà náà wà lọ ọ sọ ọmọ kéwé ẹ wo ẹ wo màdébí ádámọ̀ wọ́n wá lọ nígbà ọdẹ bẹ̀ ọwọ́ ọwọ́ sọ kan bákan wọ́n wá ní páàsì àpọ́lé páàsì wọ́n ẹ̀rẹ̀ àkàrà ẹ̀rẹ̀ jẹsẹ̀ mú wọ́n lé pé sọ gidi wọ́n lè e wà lọ ọwọ́ àtọ́padà àwọn kéwé ọwọ́ gidi ọwọ́ a wọ́n ní ẹ̀bá wọlé ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà a Allahu akbar tọ́lọ́mbà fi aṣọ òsì síyàn lọ́rùn àwọn èèyàn kò ní ní tùmọ̀ sí wọn tọ́lọ́mbà tó wáyé aṣọ òsì padà kọ sọ́dà sọ dáadáa wọ́n gbà ipá wọn lé lánàá wọ́n bí lọ́dọ̀ fún ìsinmi wọ́n bí lọ́dọ̀ àbúrẹ́ rẹ̀ wá wọlé ẹ̀yọ́ mẹ́rin akẹ́kọ̀ọ́ wá wọlé wọ́n wá gbóúnjẹ wájú wọn wọ́n gbọ́bẹ̀ wájú wọn àwọn èèyàn abẹ́rẹ́ ní fọ́ọ̀kì fi fọ́ọ̀kì jẹba ọmọ àlẹ́bí adámọ̀ gbọ́ láì lè pọ́wọ́ gé ẹgbọ́ fọ́ọ̀kì se dá afẹ́ bà àti kéèyàn ó bù kọ́kọ́ rẹ mẹ́lẹ̀ lára kó sù í bọ́ọ̀lù bá yọ̀ǹda kó gbẹ́ kòtò sínú ẹ̀ kó fi gbú ọbẹ̀ ọlọ́run sàrò gbogbo wa àbúrò rẹ̀ àwọn aṣèbáyìí jọmọ́ àwọn afọ àdínlá káyọ̀ aṣèbáyìí ọba ah wọ́n ní sí wọ́n ní kíni wọ́n aṣọ yín bọ́nú ọbẹ̀ ó lé kọ̀ sí ah, wọ́n ní kí wá ló dé ó lé lẹ́pẹ̀ èèyàn lẹ́pẹ̀ aṣọ lẹ́pẹ̀ ah, wá kò ní jẹun ah, wọ́n ní kò yá wọn ó ní mo ti débi tí mo tí débi padà géètì mo tó wá kú aṣọ eléyìí wọn á ní wọlé wá wà bá sọ. ọba ni ẹdẹ sọ fún yín akọ́lá àdẹ́bí ni kì í sọ fún yín pé sáré tọ́ á oúnjẹ òfò lóúnjẹ tálíkà ọba jẹ́ mbẹ́ hadithi ni oúnjẹ òfò tọ́lọ̀ òní sí gbogbo ẹ̀yìn tọ́lọ̀ ń ẹ máa ẹ máa dáná tálíkà ẹni ọmọ rẹ̀ fẹ́ kó bá gbé pé káwọn ọmọ ọmọ tìgé ti gbà jáde òsínlé wà á bó ṣe jẹ́dùn ojoojúmọ́ lọ wá sílé ìyàwó ẹlòmí làgbápò rẹ̀ yóò fojú lé àwọn èèyàn dànù ọmọ rẹ̀ àgbápò ẹlòmí ìgẹ́tí bá nù dèdèrè tiẹ̀ ní àgbápò ẹlòmí mo ní à báyìí tó àwọn wà nílé ọlọ́run o ebi wọn ní bẹ́ẹ̀ bá rẹ̀ ní nígbà kọ́ ni pé kí ẹni táwọn èèyàn mọ̀ pé àfàìdé bí ìjọba yìí ní jíjẹ mímu ò ó ṣe lé tó bá èlò ọmọ ti dáná sẹ́ńtọ́ bàdé bá wípé ìgbà wọn ẹ̀ńtọ́ bá fẹ́ jẹ́ ẹ̀ńtọ́ bá fẹ́ wọn ni wọ́n lò Alọlọ ní wọ́n gbà àlọ́lọ́ balance ẹ̀ púpọ̀ ojú kò báyìí àwọn kan bẹ àbúrò ẹ̀rà ni lídà wọn wọ́n alábì ni máa bá wọn pẹ́ ala alájì mo nílù one two three four five ẹ máa tẹ̀lé lọ yóò sì bá tayọ̀ tayọ kété pé àwọn ọ̀tún máa yan lọ́wọ́jú pé ẹ gba bàtà ọlọ́run lọ́wọ́ torí pé ti mọ̀ pé lọ jẹ́ ń lè one two three four ẹ máa lọ́dọ̀ bàbá akíọ́lá one two three ẹ máa lọ́dọ̀ padà rẹ̀ one two ẹ máa lọ́dọ̀ alágbájá. wọ́n ti lò tó lọ́rùn torí pé wọ́n ti mọ̀ pé ẹjọ́ kàwé ẹjọ́ pé ìwọ lọ́mọ bá ṣe ẹ̀gzámù olólọ́wà ní oríṣẹ́ kádàrá nù tọ́lẹ́ pé òun gangan ní máa bá ọba àga rẹ̀ lẹ̀ tó lè bá mọ̀ wé yọmọ ìdáyé bọ́fẹ́ bá yẹ pé ọlọ́wọ́ ajọ́ ráyọ̀ ìjẹ́lẹ̀ bàbá parí gbọ́dọ̀ àbúpàtẹ́ nǹkan sùkúù lọ́wọ́ ẹ̀ tó bá mọ̀ wé máa ìdáyé yọ pẹ̀ ní ọ́ọ̀lù àwọn ẹgbẹ́ rẹ̀ ó ti máa gbàgbá lẹ̀ yes wọ́n àmọ̀ pé ace wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ mi lóde mọ̀ bẹ́ẹ̀ tó pé mi mọ̀ wí ngbẹ ọpọlọ fún èmi ní ọpọlọ wọn bàbá alẹ fèmí ẹ adibaba alẹ ilé ọmọ pẹmẹ ní wọn máa tún akọsí mọra wọn lọsí ilé ìbú ilé ìrò pé ọ̀dọ̀ òun ló yẹ kí n jòkó tó ti mọ̀ pé àà tó bá ti garun báyìí lórí nǹkan wò ẹ gbọ́ sí kádàrá nù o òun náà lọ́wọ́ àkàtà báyà ní òrìṣẹ́ yìí o ẹni tẹ́ wò pé táwùtù nígbà táwọn skul tẹ́ báyìí ẹ ṣe bàbá jazakumullah khairan ẹnìkan gbẹ́kẹ̀gà nílé ọ̀dọ̀ alájì nírú dìgírí méjì ló nílọ first class lọ́nà méjèèjì first class ui first class lóṣù first class ọwọ́ rẹ ti fa kò síṣẹ́ kò sí láìfù lóbi ọwọ́ rẹ mọ́ kọ̀mẹ́tẹ́tọ̀ party, ti rẹ̀ mọ́ kìí ṣe pé tọ́lí abá ní gbẹ́kẹ̀gà kìí ṣe pé mi kọ̀ǹtàtọ̀ o. ṣàpẹ́yẹ lè jẹ́ kọ̀ǹtrátọ̀ pé kóńtò kó bá o àánú ní sọ̀sọ̀nkú first class méjì lóṣù ní ui òótọ́ ní ilé alájì mòjìrì ọlọ́run àti tàbí jẹ́mọ̀ kádàrá ń bẹ kádàrá ń bẹ o ẹni bá wá ní kí kádàrá rẹ̀ ó jẹ́ dáadáa tọ́ bá ń ta fẹ́ mu kọ́ ọlọ́run fi kádàrá bájà tàbí ká pé kọ́sàánú àwọn tó ẹgbẹ́jà kọ́ ló bá kádàrá bẹ̀rẹ̀ kẹjà ẹjá pé kọ́sàánú ọlọ́run kò forí jì mí kọ́sàánú àwọn tí ọlọ́run fi kádàrá dẹ́wò torí pé ẹni tó ní ọlọ́run fẹ́ dẹ̀wò lára ẹni tí ò ní ni ẹni tí ò ní ní ọlọ́run fẹ́ dẹ̀wò lára ẹni tó ní bóyá tó ní ọ̀sọ̀ wípé èjìká tó ní mélòó tejò èmi mọ bá tiẹ̀ jẹ́ ni tí ò ní fáwọn tí ò ní bóyá tí ò ní náà sọ wípé kò tẹ̀ parẹ́ wọ́n lọ ra mọ́tò ní á ah, kò tẹ̀ lásìmẹ́ǹtì kódò ṣe gbé lọ ọlọ́run tí wá dára wa wò ní o wà dá ọlọ́run tí wá dára wa wò ní so kádàrá ń bẹ ẹni tọ́lọ̀ ọba fi sí nǹkan pé mo fi ọlọ́run ọba búra mo máa sọ̀rọ̀ yẹn báyìí mo ti sọ́ bàlájì mò ní rúùrí gan mo fi ọlọ́run búra mo máa sọ̀rọ̀ yẹn tí wọ́n bá dáná oúnjẹ rẹ̀ nílé tèmi fún àwọn ọmọ kéwú tí mo bá ń pọ̀ tí mo bá rí tí ó tó oúnjẹ kalẹ̀ báyìí mo máa kọjú ẹ̀gbẹ́ yìí ìní fẹ́ wò tó ní ìsìn ṣẹ̀tánì ọ sọ fún ọ pé sápò rẹ̀ náà lè ti dànù nǹkan ti rẹ̀ sí ọ̀nà ní ọ̀tọ́ ní ìsìn ṣẹ̀tánì ọmọ tó ń dà tẹ́bà tó ń jẹ ìyẹn bí 50 lẹ̀ kó tẹ̀ wá jẹ́ pé ẹ̀bà ọmọ òjú bí bí bí ọ̀sán lọ́ba yìí ṣé tẹ́bà pápọ̀ ọ̀nà 50 kò ní etí ọ̀dẹ tó tọ́ba dé ni ìlànà ìbí sọ pé owó orí tọ́ dáa lórí tọ́wọ̀ tó tọ́wọ́ sí ọmọ ìtumọ̀ ẹni pé tọ́ ma wò ọwá yẹn tó bá kó níbà àwọn èèyàn tó lọ náà ń jẹ́ tiẹ̀ ń bẹ̀rẹ̀ kọ́ lọ́n ló ṣe bẹ́ẹ̀ kádàrá ni náà ń jẹ́ ẹlòmíì tó ọgbọ́n ẹran pé ẹran sọ̀tún lọ́dún méjì ah, ìgbọ́n ìjẹ́ ìtàn ó mu sọ́lá lọ́ba gì ó ní káà sọ́ọ̀lì sọ́ọ̀lì kí ló dé bá ẹ̀yọ́ ni sẹ́ẹ̀ yó mọ́sẹ̀ o wọ́n náà wà pẹ̀lú wọn bùjọ́lọ́dọ̀ eléyìí bùjọ́lọ́dọ̀ eléyìí bùjọ́lọ́dọ̀ eléyìí wọ́n á máa tó bẹ̀rẹ̀ fáwọn náà pé ọlọ́run bá ń sàánú tí wọ́n náà àwọn náà wà mọ́ pé ah ẹni kú láyà rẹ̀ yìí o ọlọ́run sì gbà ọ̀rẹ́ kú láyà rẹ̀ wọ́n wí túmọ̀ ní pé orí òní parẹ́ lè rẹ̀ ẹ lọ́wọ́ gbogbo lé àwọn ilé ọlá jẹ́ fi ẹyìn ẹyìn kí náà máa fi kọ́lé ń jọ òkúta ṣàkólówó ní báwo gbogbo wọn ṣe wá dàtí pa lọ gbogbo wọn bẹ ní kọlá bá wọn bẹ káàkiri wọ́n ti ti papọ̀ ẹ kó lè rí bẹ̀tọ̀ ẹ pé nígbà tẹni tó wà bẹ̀ tọ́lọ̀ ń ṣe ní ọlá tó bá tẹ́lẹ̀ wà láì káàtì mọ̀ pé náà ìjọ <clears throat> àlàmísì ajáwọ̀lá ni bàbá akíọlá kò sí tó lè yẹ bàbá náà bẹ̀rẹ̀ báyìí ẹ mọ̀jọ́ àwọn aláṣìmọ̀ sọ́ta lẹ́yẹ pé bàbá ó dẹ̀ àwọn ní ìdímbọ̀sẹ̀ mú ní òfin àti fún bẹ́ẹ̀ máa jíjọ jímọ̀ alọ́lẹ́ wíìtì ni o ọlọ́run ṣe bẹ́ẹ̀ àdèmí bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́lọ́ ṣe bẹ́ẹ̀ sẹ́mi ọ̀dà púpọ̀ ṣe wìn tuntun tí òkú gàdábà láàyè máa ṣe bẹ́ẹ̀ yọ́ máa pa ọlọ́run láyé yín yọ́ máa pa bí pa àtàlẹ́ wọ́n sì bínú ọlọ́run wa ní tí mò ń ṣe ìbínú ọlọ́run ní ọlọ́run òbínú àtànẹ́bí wa ní àwọn antidote mú àwọn pa ìbínú ọlọ́run òun kárí yín wọ̀ èyí tọ́lọ́run kẹ́ kárí yín wọ̀ àníri yín fín àníri yín fín pákúdídọ́ ọbẹ̀ bá kú láyọ̀ náà àwọn lè gbé olówó fún gómìnà kan fún gómìnà kan àgbè àwọn alágbè náà rẹ̀ olówó

wọ́n lọ́dọ̀ rẹ̀ Musa mọ́ lè kú rí ó ní èyàn olè sọ bó ṣe jẹ́ gẹ́gẹ́ tẹ́lẹ̀ bá fẹ́ bọ́ ṣùgbọ́n tó sàsùn mọ́ ní arẹ́sì mi nìkan lẹ́wẹ́ pẹ̀ ní tó sàsùn tàbí tá a lè fi rí ó ní bí ikú àkíkà gẹ́gẹ́ bó ṣe jẹ́ tẹ́lẹ̀ bá fẹ́ bọ́ gẹ́gẹ́ ó ní àárí aburú tí àárí aburú tó tá a lè fi wé ṣùgbọ́n tó súnmọ́ níbi pé wọ́n mú ìwọ̀ ìwọ̀ tá a fi máa pẹja wọn wọ́n wá sokùn mọ́ wọ́n wá so ìgbìmọ̀ wọ́n wá gùn wọ́n wá kíbọ̀ nígbà wọn túbọ̀ yẹn lẹ́nu wọ́n wá jọ lọ já ìfun gbùgbùgbùgbùgbùgbù tọ́sà ti dé ìfun wọn ni sójú délẹ̀ délẹ̀ wọ́n wá ro ìfun pọ̀ pẹ̀lú wọn wọn fi gírò wọn fi gírò wọn fi gírò wọ́n wá fa ìfun yẹn yọ látẹnu rẹ̀ ìfun gbogbo fùkù nímọ̀ bẹ́ẹ̀ mẹ́rin nímọ̀ mẹ́rin wa láti báyìí sáfọ́ra fún yóò gbogbo abẹ́ẹ̀dì fùkù sọ̀kọ̀ nǹkan kan náà ní mẹ́rin wa yóò ọlọ́kàn fi àpẹẹlẹ́sì tí a ní o wọ́n wá fa ìfúnyọ látẹnu èèyàn kí gbogbo ẹ̀ ó sì dálẹ̀ wọ́rọ̀ ẹ wórú nira o ìsáni sẹ́gbẹ́sẹ́ lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ tó bó ṣe rí níbi kí wọ́n bú ẹran ní wìdìkì kí wọ́n bú awọ ẹran láàyè wọ́n pa wọ́n á bẹ̀rẹ̀ sí bú awọ ẹran ní ń tẹ́bẹ̀ ẹran wọn ní mẹ́rin kì wọ́n wá bó wọ́n wá bú awọ rẹ̀ lẹ́tọ̀ wọ́n wá máta wọ́n wá kò lómi wọ́n wá fi ra wọn wá dúró náà wọn wá gbé iṣẹ́ ọ̀kan náà báyìí déédéé ìnira tẹ́ran lè ní tó súnmọ́ kẹ́ntọ́ fẹ́ kú nínú ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ sáà nígbà sáré ìnira ta lè fi wé ẹ̀dá kún nínú méjèèjì kọ́dà tọ́lọ̀ ń wá kẹ́tẹ́yẹ́yẹ́ tọ́lọ̀ ọba ní látàyàtọ̀ òun lọ̀gá kìí ṣe torí ẹ̀ lọ́lọ́m dáyàtọ̀ òun kìí ṣe dáyàtọ̀ òun ọ̀rọ̀ tí ọ̀dá ni iná Muhammad tálọ̀ ìṣẹ̀lẹ̀ dáyàtọ̀ ń kọ́ ah, ah, ah, bẹ́ẹ̀ torí ẹ̀sìn tọ́lọ̀ fi dáyàtọ̀ ṣùgbọ́n ẹ̀tọ́lọ̀ ń ṣe lọ́gà láyàtọ̀ ànábì oníwá pé iná sakarat ikúlé tálọ̀ bí wàá fi gbé kúlé kí làwọn ẹ̀rọ rẹ̀ ànábì ti gbé kúlé yìí kò sóògùn rí ànábì ti gbé kúlé rí àrẹ́bì ti gbé kúlẹ̀ ikọ̀ yẹ̀yẹ̀jẹ́ rí àrẹ́bì ti gbé kúlẹ̀ ikọ̀ gbogbo táwa ṣe rí tọ́jọ́ pé àgbàlọ́gbà náà lóbi sọ pé ní mo túbà sílẹ̀ rẹ̀ ọlọ́run ti fẹ́ kẹ́ náà ní o wọ́n á dẹ̀bi òwúrọ̀ pé ẹni tọ́lọ́ bá fẹ́ sàánú yóò àfúnlẹ̀ mi gígùn yes tọ́lọ́ bá ti wá fún ẹ̀lẹ́mi gígùn ọlọ́run fẹ́ràn wà débi pé ìṣemọ́ yóò sì bàbá àṣemọ́ náà kọ́lá yóò rí ipá àṣẹ́rí tó ń dẹ̀ jẹ́mọ́ ọlọ́run ṣàánú wa gbàdúrà wa kádàrá ọlọ́run dákun ṣàánú wa lórí ẹ̀ gbàdúrà wa gbogbo àwọn tọ́lọ́run bá fi kádàrá ẹ fẹ́bọ̀ gbogbo àwọn tọ́lọ́run bá fi kádàrá ó fẹ́bọ̀ wa ọlọ́run mọ̀jì àbàjẹ́ fúnra wa o gbogbo àwọn tí ó yẹ pé kádàrá ò tí ì fẹ́bọ̀ wọn ọlọ́run dákun ṣàánú wọn o ṣàánú gbogbo wa lápapọ̀ bí abùkátà wa gbogbo bàbá wa àti gbogbo àwọn ọ̀dọ́ náà ọlọ́run lè wà kó gbogbo tí bákàlùkù ló jẹ́ tí ń rẹ́ títí ṣe hùn ọlọ́run bá fi dùnú rọ́pò ẹ̀fọ́ wa lára ọmọ lára ìyàwó lára ẹbí lára ara lára ara wa ń bí iṣẹ́ wa gbogbo tí ń wá ọ àti agbára tó yẹ pé wọn fi lè sọ ìbànújẹ́ dìdùnú gbogbo ìbànújẹ́ wa ọlọ́run sọ dìdùnú gbogbo ìlú mọ́sálásí wa yìí ọlọ́run níjọ́ dàrú o ayé ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run níjọ́ dàrú gbogbo wa ọlọ́run lè wà kó lórí dáadáa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala